أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون ولون وبا وبا تي يوصو ودي رولي ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almagdisi ọlọ́mọba kí ó yọ́nú sí a ó dùde lórí báàbù sífàtì sọláti nabi sallallahu alayhi wa sallam báàbù tí ó sọ̀rọ̀ lórí ìròyìn ìrun annabi sallallahu alayhi wa sallam lórí àdífi ọgọ́rin àti mẹ́ta mẹ́talélọ́gọ́rin عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يقرأ فقلت يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطايا بالماء والثلج والبرد آه، حديثي أبا ولا تدو أبو هريرة الله أباكيو يونسي أني كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة وجيسي الله ọba ìkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá tí ó bá ṣe kábàrà ní láti kírun èyí ni pé takbiratul ihram sakata hunayhatan yóò dalẹ̀ díẹ̀ fún àsìkò kan qabla an yaqra síwájú kó tó ka fatiha lẹ́yìn gbà tó bá ṣe allahu akbar yóò dalẹ̀ fún àsìkò kan síwájú kí ó tó kakéw ni abu huraira lónìí ó bá sọ pé fakultu ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam bí abi anta wa ummi ẹni pé mo fi bàbá mi àti ìyá mi ra ọ́ Naam سقوطك بين التكبير والقراءة dídálé rẹ láàrin kábàrà àti ما تقول kí ni tó قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ní Ànábì sàásàlám bá sọ pé ntúmọ̀ máa ń sọ ni pé ìwọ Ọlọ́run ọba ò باعد بيني وبين خطاياي gbẹ́mi jìnnà láàrin èmi àti àṣìṣe mi kama ba'ta bayna al-mashriq wal-maghrib gẹ́gẹ́ bí o ṣe ṣe ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn bí wọ́n ṣe jìnnà síra wọn tó bẹ́ẹ̀ ni o jẹ́ kí àṣìṣe mi ó jìnnà sí mi allahumma naqqini min khataya wọ́n ọlọ́run ọba o fọ̀ mí mọ́ kúrò níbi àṣìṣe mi kama yunaqqa ath-thawbul abyad danas gẹ́gẹ́ bí aṣọ funfun bó ṣe máa ń mọ́ kúrò níbi ìdọ̀tí allahumma ksilni min khataya wọlọ́n fọ̀ mí kúrò níbi àṣìṣe mi bilma iwathalji walbar pẹ̀lú omi àti yìnyín àti wọ́n ń pè ní rápá ní èdè haúsá ó ní omi tí èyàn máa ń rí ní láàárọ̀ tó tutù bá mú náà e, ìrì ìrì bẹ́ẹ̀ ni ìrì so ohun tí anẹ́bísà ọ̀sánlá máa ń sọ nígbàtí ó bá dáalé láàrin kábára àti kíka kéwù nìyẹn so orí hadithi ni àlàyé yóò dálé lórí ẹ̀ àkọ́kọ́ nu masala tó wà nínú hadithi ó ní pé afa onítìrà yìí nígbàtí ó parí babul imama ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn irun anabi sallallahu alaihi wasallam sallam torí nígbàtí a bá mọ ìdájọ́ imam tán n tó máa kó imam àti máàmù jọ náà ní irun bóòlù àti kírun ọ̀hún so ó bẹ̀rẹ̀ pẹ̀lú hadith abu èyí tí ó bi ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn bọ́ bá ṣe kábàrà tán dídáalé tó máa ń dáalé láàrin kábàrà àti kíka kéw kí ni tó máa ń sọ. wọ́n ní ní anna imam wal ma'mun mukhatabuna bi amrihi torí pé imam àti àwọn tí wọ́n tẹ̀lé imam gbogbo wọn pátá ló là ń bá sọ̀rọ̀ nípa ìrun ànábì sallallahu alayhi wa sallam àti imam o àtẹ̀ntí ń tẹ̀lé ìmáàmù gbogbo wọn náà la fẹ́ kún kírun gẹ́gẹ́ bí anabi sàlọ́ sàlọ́ máa ń ṣe ń kírun torí pé ọ̀rọ̀ anabi tó ní sọ́lú kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí mi tí mò ń kírun sọ ìdínú tí àfa ìfimú lẹ́yìn ọ̀rọ̀ ìmáàmà tó mú ìròyìn ìrun anabi sallallahu alayhi wa sallam wa ọ̀rọ̀ rẹ̀ tó ní idha kabbara fi sọ̀lẹ́t nígbàtí ó bá ṣe kábàrà nínú òrun eléyìí ó ṣe àfihàn pé irun a máa ń kéwú sókè ni torí pé ó ní dídáalé rẹ tó máa ń dáalé tó bá pé irun tí a kì í kéwú sókè ni kò sí tó fẹ́ fi tí ó fẹ́ fi ìyàtọ̀ dídáalé rẹ̀ lẹ́yìn kábàrà àti ìyàtọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sí kéwú eléyìí fi hàn pé irun a máa ń kéwú sókè ni tó torí pé ó ní sakata hunayi atan yóò dalẹ̀ fúngbà díẹ̀ kọ́bla ẹ̀yẹ́kara síwájú kó tó ka kéwú torí pé irun tí a máa ń kéwú jẹ́ẹ́jẹ́ kò sí bí a ṣe fẹ́ mọ ìyàtọ̀ àdúà ul àti ìbẹ̀rẹ̀ kéwú nígbà tí imam bá ń ṣe ọ̀rọ̀ rẹ̀ tó ní hunayi atan ay qalilan ay shay'un yasir dídáre tó máa ń dáre díẹ̀ ọ̀rọ̀ anabi sàásálàm tó ní kúltù ọ̀rọ̀ rẹ̀ tó ní kúltù ya rasulallah bi abi anta wa ummi pẹ̀lú bàbá mi àti ìyá mi ó ní mo fi ra ẹ̀mí rẹ̀ kalẹ̀ wọ anabi sallallahu alayhi wa sallam ẹn tó ń sọ̀rọ̀ yóò ní abu huraira eléyìí fi hàn irú ìfẹ́ tí wọ́n ní sí anabi sallallahu alayhi wa sallam àti àpọ́nlé tí wọ́n máa ń pa ànábì sallallahu alayhi wa sallam lé pàápàá jùlọ lẹ́dàb èyí ni pé ẹ̀kọ́ tí wọ́n máa fi ń bá ànábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ eléyìí fi hàn pé ala idhamil walidayni fi nufusihim òbí méjèèjì ó tóbi lẹ́mi wọn ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n ìgbà tó yẹ pé anabisa sallam ó wúwo ó wọ́n ju gbogbo nǹkan lọ lọ́dọ̀ wọn kò sì sí nǹkan míì tí wọ́n fẹ́ fi tí wọ́n fẹ́ fi ṣàpèjúwe títóbi ànábì sàlọ́sálà gẹ́gẹ́ bí òbí wọn méjèèjì èyí ni pé mo fi tó tóbi jù nínú ayé mi mo fi fún ọwọ́ ànábì sallallahu alayhi wa èyí ni pé bàbá mi àti màmá mi. so eléyìí ó pọ̀ nínú àwọn tí àwọn sàábì anabi sàlám ti máa ń sọ wípé àwọn fi ìyá àti bàbá àwọn fi ra ẹ̀mí anabi sàlám kalẹ̀ kó tó di pé wọ́n ṣe ìbéèrè nígbà míì so eléyìí ó ṣe àfihàn ìfẹ́ tí wọ́n ní sí anabi sàlám àti àpọ́nlé tí wọ́n ń pọ́n anabi sàlám lé. Ah, nídàkejì hirsu abi huraira ala su'al ó fi hàn pé abu huraira ó ní ọ̀kánjúwà kí ó máa béèrè ohun tí ò bá mọ̀ ní ọwọ́ ànábì sallallahu alayhi wa sallam gbogbo orú ẹ̀kọ́ báyìí ló yẹ kí àwa náà máa kọ́ gbogbo ohun tí a ò bá mọ̀ ní ipa ẹ̀sìn ká gbìyànjú láti béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ fasalu ahla dhikri in kuntum la ta'lamun. ó bi ànábì sallallahu alayhi wa sallam ní kan anabi sàlá sàlám dá lóhùn pé ya ya abu huraira ó bi anabi sàlá sàlám pé ya rasulallah man as'adu an-nasi bi shafa'atika yawm al-qiyamah tani ẹni tí yóò fi tí yóò ṣoríire láti rí ìràkalẹ̀ rẹ ìṣìpẹ̀ rẹ ìwà anabi sallallahu alaihi wa sallam lóòjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ni anabi sallam bá sọ pé laqad dhanantu ya aba huraira alla yas'alani an hadha alhadith ahadun awwalu minka wípé mo ti mà tẹ́lẹ̀ náà kò sí ẹnìkan tí ó kọ́kọ́ bi mí lírú béèrè yìí síwájú rẹ̀ wà anabi sallam àìwọ abu huraira lima ra'aytu min hirsika ala alhadith torí mo rí pọ́ ní ọ̀kanjú aláti gbọ́ ọ̀rọ̀ anabi sallam mo rí pé o ní ní ọ̀kánjúrà láti mọ ìmọ̀ lórí ẹ̀sìn lànà bá sọ pé as'adu nasi bi shafa'ati yawm al-qiyamah man qala la ilaha illallah khalisan min qalbi aw nafsi lànà bá ní ẹni tí ó sorí ire pẹ̀lú ìsìpẹ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah olẹ́ntọ́ bá sọ pé la ilaha kò sí ẹni tọ́tọ́ láti jọ́sìn fún ju ìwọ ọlọ́run ọba lọ khalisan min qalbi tó ṣe pẹ̀lú ẹ̀mí ẹ̀ tí ó sí àbòsí kankan nú ẹ̀mí tó fi sọ èyí ni pé ó ṣe iṣẹ́ rẹ̀ náà sì ó sì gbà tó sọ ó gbàgbọ́ èyí ni pé ohun tó sọ lẹ́nu kọ̀yàsọ̀ tí ń ṣe níṣẹ́ ó ń sọ pé la ilaha illallah kò sẹ́ni tó tọ́ láti jọ́sìn fún àyàfi ọlọ́run ó sì ń lọ jọ́sìn fún ẹlòmíì títí ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run nìkan náà ló ń jọ́sìn fún un so àwọn tí wọ́n sórí eré àti rí ìsìnkú anabi sallallahu alayhi wa sallam almuhim amẹ́lẹ̀ wa ni láti fi hàn irú àwọn situations tí abu huraira tó ti bi anabi sallallahu alayhi wa sallam léèrè àwọn nǹkan kan torí pé ìdáhùn ànábì pé mo ti mọ̀ pé kò sẹ́ni tí ó béèrè irú béèrè báyìí lọ́dọ̀ mi síwájú rẹ̀ ó fi hàn pé kìí ṣe alákọ̀ọ́kọ́ nù tí Abu Hurairah ti máa ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam so eléyìí ẹ̀rí tó dáa ni kìí ṣe ẹ̀rí burú so ó sì dáa káwa náà ká máa ṣe ìbéèrè ìbéèrè tó dáa abọ́ ìmọ̀ ni ẹni ọba bá béèrè ní béèrè tó dáa ó fi hàn pé òun gan fúnra rẹ̀ ẹ̀mí rẹ̀ ń bẹ lórí ọmọ ìmọ̀ so ká máa béèrè lórí ẹ̀sìn ohun tá a bá mọ̀ so ohun tó dáa jù ni sọ̀rọ̀ rẹ̀ tó ní ara àìta سكوتك بين التكبير والقراءة ما تقول eléyìí ìbéèrè tí ò bá yéèyàn kéèyàn béèrè láti torí àti kéèyàn kí wọ́n lè ṣàlàyé ẹ̀ fún yàn ó rí pé anabisa salam ó máa ń dákẹ́ nígbà tó bá ṣe kábàrà síwájú kó tó bẹ̀rẹ̀ kéw ìdákẹ́ tó dákẹ́ ni kì í ṣe pé ọkàn dákẹ́ lásán ó láìkìlì kọ́ yẹ pé ọ̀kan nǹkankan ní sọ ó sì fẹ́ mọ kí ni tí anabi sallam sọ torí pé kó lè kọ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam. wa anna min turuki tahsil al-ilm as-su'al ọ̀nà tá a bá a wá mọ̀ nínú àwọn ọ̀nà tá a bá a wá mọ̀ ìbéèrè wà nù ẹ̀ ìdínú tí mujahid tó fi sọ pé la yata'allamu al-ilm mustahi wala mustakbir ẹni tí ń tijú àti béèrè àti ẹni tí ń ṣe ìgbéraga wọn ò lè wá mà láéláé wọn ò lè nímà so ìtìjú àìfìtìjú wá mà ẹni ó bá fìtìjú láti wá mà kò ní béèrè so ìdínú tó fi jẹ́ pé ó dáa ká máa ṣe béèrè gbogbo ìgbà tí nǹkan kan bá rú wa lójú lórí ẹ̀sìn àdúrà yìí tí anabisa sallam ṣàlàyé rẹ̀ àdúà náà wọ́n ń pè ní dùá wòlé istiftah àdúà tá a fi bẹ̀rẹ̀ ìrun sígà tó wáyé àkọ́kọ́ náà àwọn sígà nìyẹn àwọn sígà míì náà wà yìí ni pé àwọn àdúà míì náà tún wà tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam nínú wọn léètò wa nù sahihu muslim ànábì sallallahu alayhi wa sallam pé subhanakallahum wa bihamdika tabaraka ismuk wa ta'ala jadduk wala ilaha ghayruk eléyìí anabi sallam máa ń sọ síwájú kó tó ka kéw ìdí tí àdúrà máa fi ń wá lóríṣiríṣi báyìí torí pé kìí ṣe gbogbo wa náà la fi lé a ò mí nínú àwọn àdúrà anabi sallallahu alayhi wa sallam omi sì tún gùn ju eléyìí lọ ọ̀pọ̀ ọgbà anabi máa ń ṣe nígbà tó bá fẹ́ kírun òru ni so gbogbo etí ọlọ́run bá fún wa ní àṣẹ àti mọ̀ ká máa ṣe ń ló dáa jù tá a bá sì mọ méjì ká ṣe yìí lónìí ká ṣe yìí lọ́la ló dáa jù so àwọn sígà míì náà tún wá tó wá nínú àwọn àhàdíìfì míì gẹ́gẹ́ bí a ti gbà wá nínú àdíìsì Ali radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam qala annahu kana idha qama ila salat nígbà tí anabi sallam bá dìde láti fẹ́ kírun ó máa ń sọ wípé wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal ard hanifan wa ma ana mina al-mushrikin inna salati wa nusuki wa mahyaya wa mamati lillah rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin so ọ̀kan tún ni nínú àwọn àdúrà náà so wọ́n nínú àwọn àdúrà tí wọ́n gbà wá nínú lọ́dọ̀ anabi sallam nípa dua ul istiftah omi wá láti ọ̀dọ̀ aisha ìyáláwa aisha ìyàwó anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó bi anabi sallam léèrè pé bi ayi shay'in ka àwọn bi aisha léèrè pé bi ayi shay'in kana nabiyu sallallahu alayhi wa sallam yaftatihu salatahu idha kí ni tí ànábì sàásálà ma fi ń sí irun rẹ̀ nígbà tó bá dìde láti kírun òru wọ́n ní ló bá sọ kana idha qama mina al-layl iftataha salatahu allahumma rabba jibra'il wa mika'il wa israfil samawati wal ard alim al ghaibi السماوات shahada anta tahkum bayna أنت fi ma kanu fihi yakhtalifun ihdini lima اهدني لما min al haqq bi بإذنك innaka tahdi man tashaw ila siratil mustaqim eléyìí náà ó tún wà nínú àwọn àdúrà tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi sàlọ sálàm wípé ó máa ń ṣe àwọn àdúrà yìí kí ni ìdájọ́ wọn ìdáhùn ó ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe faqad ahsana ó ṣe ń tó dáa yóò sì ní ládàá ومن تركه فليس بآثم ẹni kẹ́ni tó bá fi ilẹ̀ kìí ṣe kò dẹ́ṣẹ̀ so eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé àdúrà istiftah sunna ni ẹnikẹ́ni tó bá ṣe ó ṣe ń tó dáa yóò sì rí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá fi tí ò ṣe kò ṣe ń tó burú kò ní ẹ̀ṣẹ̀ illa anna akmal an ya'ti bihi al-musalli fi faridati wa nafila ṣùgbọ́n n tó dáa jù tó fi pé jù oníkéyìn ó ṣe yálà ìrun ọ̀ràn yẹn ni ó kì í àbí ìrun náfìlà anabi sàlá sàlám ó máa ń ṣe àdúrà náà ní ìrun ọ̀ràn yẹn àti ìrun náfìlà ó sì máa ń ṣe lóríṣiríṣi tí èèyàn bá máa ju oríṣi kan lọ kò sí tó burú nù ẹni tí tó ṣe kábàrà lẹ́yìn imam nígbàtí imam tó ń kéwú lọ ṣé yóò ṣe duawul istiftah wọ́n ní bẹ́ẹ̀ kọ́ bal yukabbiru wa yansitu yóò ṣe kábàrà yóò sì dálé torí pé imam ti bẹ̀rẹ̀ sí kéwú so tí ẹ bá kírun lẹ́yìn imam tí kìí ṣe sọ̀látù àdúwáwò istiftah nígbà wọ́n bá ti ṣe kábàrà tán bẹ́ẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ kéwú ohun tí ó dáa jù fún àwa tí a wà lẹ́yìn rẹ̀ náà ni pé ká dáalé lẹ́yìn ìgbà tí a bá ṣe kábàrà tán torí pé ìdáalé gbọ́kẹ́hùn òun tún lọ́lá ó tún tóbi ju dùwáwò istiftah tí ó ṣe náà torí pé torí lílọ́lá pé ká dẹtí gbọ́ nígbà tí wọ́n bá ń ka Qur'an ó ní a fi sọ ọ̀ràn yẹn pé ká ka fatia nígbà tí imam bá ń ka tiẹ̀ lọ so kí á lóde tàbí fi fatia lẹ̀ tá a máa lọ ka duawul istiftah so eléyìí fi hàn pé nígbà tá a bá ń kírun lẹ́yìn imam tí kò ka duawul istiftah lẹ́yìn ìgbà tó ṣe kábàrà ọkọ̀ bẹ̀rẹ̀ sí kéwù ni àwa náà á dalẹ̀ ní àníṣe àdúrà náà so ti imam tó bá òun náà bá dá ẹni tí ó bá kéwú síwájú kó tó ka kéwú kò sí aburú káwa náà ṣe dùwà lè istifta so eléyìí nìyẹn torí pé ọlọ́run ni wa idha wa idha anabisa asalam sọ pé wa idha qara'a fansitu nígbà tí imam bá ń kéwú ẹ̀yin ẹ̀ dá ẹni ẹ máa gbọ́ ohun tí imam kà náà àdúrà tí anabi sàlá sàlám tó ní allahumma nakini min khataya kama yunaki thawbal abyadu min ad-danas wọlọ́wọ́n ọba fọ̀ mí mọ́ kúrò níbi àṣìṣe mi gẹ́gẹ́ bí aṣọ funfun bó ṣe mọ́ mọ́ kúrò níbi ẹ̀gbin wọ́n dákọ̀ aṣọ funfun bí a ò dákọ̀ aṣọ míì torí pé ìdọ̀tí ó máa ń tètè hàn lórí aṣọ funfun tó bá sì mọ́ a ó rí tasọ funfun bá mọ́ dáadáa yóò tún dáa sí ni a sì rí pé aṣọ náà mọ́ so gẹ́gẹ́ bí aṣọ funfun ṣe máa mọ́ kúrò ládọ̀tí bẹ́ẹ̀ ni a fẹ́ kí ọlọ́run ọba kí ó fọ̀ wá mọ́ kúrò níbi àṣìṣe wa. ọ̀rọ̀ rẹ̀ tó ní allahumma ksilni min khataya bilma'i wal thalji wal barad ipe ìwọ ọlọ́run ọba fọ̀ mí mọ́ kúrò níbi àṣìṣe mi pẹ̀lú omi àti yìnyín àti ìrì wọ́n bi àfa àgbà kan Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n bi léèrè pé bóò ni omi yóò ṣe fọ̀ àṣìṣe mọ́ àṣìṣe táwọn wí ẹ̀ṣẹ̀ ni. ẹsẹ̀ náà àìsí rí lójú báwo ni omi ó se wá fọ àṣìṣe mọ́ báwo ni yìnyín ṣe fẹ́ fọ mọ́ pápá jùlọ tó pé omi tá a fẹ́ fi fọ nǹkan ni gbígbóná ó tún fọ nǹkan mọ́ ju tútù lọ ká tiẹ̀ wá sọ pé yìnyín wọ́n ní àlámàrí náà ni àkọ́kọ́ ni tá a máa ń ṣe èyí tá a máa ń rí wà ipe ẹsẹ̀ rẹ̀ àṣe bákan náà omi ìtúwà tó yẹ pé mánáwì ni àìrí àkàmọ́ àmọ́ ń rò nínú ọpọlọ wa ni so ilé yẹn omi kọ́ ní ìfọ̀ọ́mọ́ ẹni ó ṣe zìnà ní ìsìn for example tó bá fi gbogbo omi ilé ayé tó fi wẹ̀ kò fẹsẹ̀ rẹ̀ mọ́ kí ni tó fọ̀ mọ́ ẹ̀gbin lásán ló fọ̀ mọ́ ẹ̀gbin yìí sì ni tójú rí ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò sí ti fọmọ́ ju ká túbà lọ ká sì tún ṣe istighfar so àmọ́ ohun tí omi tó máa ń fọ̀ mọ́ ọ̀pọ̀ rẹ̀ àwọn sọ̀gáìr ni ó ní ẹ̀ṣẹ̀ kéékèèké pàápàá jùlọ nígbà tí a bá ń ṣe àlùwàlá wọ́n wá ní àdìsí ànábì sàásánlá ń pé tí a bá ń ṣe àlùwàlá nígbà a máa ń fọwọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí a fọwọ́ ṣe yóò máa sọ̀kalẹ̀ yóò máa bá omi tí a fi ń fọwọ́ ẹ̀hún tí yóò máa bọ́ wọn dálẹ̀ ṣùgbọ́n kì í ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ kéékèèké ní fọ̀ọ́mọ́ ṣùgbẹ́sẹ̀ ńlá kò sí tó lè fọmọ́ ju ká túbà lọ ká tún wá àforíjìn ọlọ́run ọba so eléyìí ni ìdáhùn tí àáfàá náà tí ó dáhùn eléyìí ni àlàyé lórí hadithi duawul istifta so duawul istifta àdúà ni sunna ni fún ẹni tí ó bá mọ̀ láti máa ṣe ẹni tó bá sì fi kò sáburú nú ẹ̀ kò sẹ́sẹ̀ ṣùgbọ́n ká ṣe òun náà ló dáa jù torí pé sunna anabi ni sallallahu alayhi wa sallam hadithi èyí tó tẹ̀lé ó ní èyí tí a gbà wá láti ọ̀dọ̀ Aisha ìyá ńlá wa ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó sọ wípé كان رسول الله كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير النبي tó bá bẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn tó máa fi bẹ̀rẹ̀ náà ni كبر الله أكبر والقراءة بالحمد لله أما أنتم في مبرة كوكك أني الحمد لله رب العالمين وكان إذا ركع لم يسخس رأسه nígbà tó bá sì ṣe rùkú kò ní gbórí rẹ̀ sókè èyí ni pé yóò borí ori yóò straight orí rẹ̀ dáadáa nígbà ọba ṣe rúkú wàlẹ́m yusawwibuhu kò sì ní tẹ ọrùn ti yẹ lọ nígbà tó bá ṣe rúkú náà walakin bayna dhalik ṣùgbọ́n láàrin gungun kágbórí òkè àti kágbé orí ilẹ̀ èyí pé yóò straight orí ẹ̀pọ̀ mọ́ ẹ̀yìn وكان إذا رفع راسه من الركوع النبي صلى الله عليه وسلم تيوبا بوريا سوكي لا تي ركوع لم يسجد وني لوسي سجدا حتى يستوي قائما تيتيو في دو دي ديني دو وكان إذا رفع راسه من السجدة نبا تيوبا بوريا سوكي لا سجود لم يسجد حتى يستوي قاعده kò ní padà lọ ṣe sùjádà míì àfìgbà tó bá dúó déédé tó bá jókòó déédé lórí ìjókòó wa kana yaqulu fi kulli rak'ataini at-tahiyya ní gbogbo rákà méjì ó máa ń ṣe tahiyya nam alwaqt alwaqt subhanallah nam ní gbogbo rákà méjì ó máa ń ṣe tahiya wa kana yafrishu rijlahu al-yusra wa yansibu rijlahu al-yumna nígbàtí yóò bá jókòó ó máa ń tẹ ẹsẹ̀ rẹ̀ òsì á tẹ̀ sílẹ̀ wa yansibu rijlahu al-yumna yóò sì straight ẹsẹ̀ ọ̀tún èyí pé yóò gbẹ́sẹ̀ rẹ̀ dúró ṣùgbọ́n ẹsẹ̀ òsì yọ tẹ̀ kalẹ̀ wakana yanha an uqbata shaitan ó sì máa ń ṣí wa lọ́wọ́ àti jókòó ìjókòó èṣù وينهى أن يفترش رجل الرجل ذراعيه افتراش السبع ó sì máa ń sí wa lọ nígbà tá a bá ṣe sùjẹ́dà kí èèyàn tẹ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí àti ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí àwọn wild animal bí wọ́n ṣe máa ń tẹ ọwọ́ wọn àti ẹsẹ̀ tí wọ́n bá jókòó wakana yaktimu as-salata bit-taslim ó sì máa ń parí irun pẹ̀lú sálámà wọ́n ti fi àsìkò hàn mí so a ó dúró lórí eléyìí ní ọ̀sẹ̀ tó bá ń bọ̀ wá insha Allah ta'ala á ṣe àlàyé lórí àdìsí náà àlàyé tó pọ̀ ní lórí àdìsí ọ̀hún torí pé òun ló kó ọ̀pọ̀lọpọ̀ àwọn sífà irun tí àáfàá sọ fún wa òun ló kó jọ so gbogbo ẹ̀ náà ni a sì fẹ́ ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ èyí a ṣe tó ṣe déédéé pẹ̀lú ti ọlọ́run àti ànábì ọlọ́run kí ó fún wa ní ládàá èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò foríjì wọn. السلام عليكم ورحمة الله ayé tí ẹ ti máa ń dà níyàn ok níbi èèyàn bá ti dúró tí ó ti ṣe takbir ibẹ̀ náà ni ó ti dàníyà but tajdidu níyà ni yìí kìí ṣe àníyàn gbẹ̀ngà tajdidu èyí ni pé èèyàn ṣe lọ́tún ṣùgbọ́n láti ilẹ̀ wá nígbà tí ẹ gbàgbé tẹ́ fẹ́ sàlùwàlá ẹ mọ bí ẹgbẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ mọ́ náà nígbà ẹ sàlùwàlá tẹ́tẹ́ ń bọ̀ àmọ́ síláṣí ẹ mọ̀rún tẹ́ fẹ́ kí ẹ sì mọ̀ pé irun lẹ fẹ́ kí gbogbo ẹ̀yìn tí ń já nìyẹn náà nìyẹn ṣùgbọ́n nígbà bá dúró tẹ́tẹ́ kábàrà èyí ni pé afẹ́kẹ́ ẹ ṣe lọ́tún ó lè jẹ́ pé lásìkò tẹ́ ń bọ̀ wá sí mọ́síláṣí ẹ dúró sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn kankan but láti ṣe àníyàn yẹn lọ́tún ni pé èèyàn da gbogbo ẹ̀mí ẹ̀ wá síbi ìrun pọ́fẹ́ kírun ń sìn kò ní ìdí àti sọ́lẹ́nu inú ẹ̀mí ẹ̀ náà ni ọ wà pé òun fẹ́ kírun so nígbàtí yóò bá ṣe allahu akbar yóò ṣe pẹ̀lú àníyàn pé òun ti kí òun fẹ́ wọ inú òun báyìí torí pé pẹ̀lú tẹ̀gbìn náà la ń wọ ìrun so kéèyàn wọ pẹ̀lú ọ̀kan pé òun ti wọ ìrun báyìí ìdí ni pé ọ̀pọ̀ nu ìgbà míì èèyàn máa ń ṣe nǹkan níṣẹ́ tẹ́mi rẹ̀ ò sí ń bẹ̀ torí pé kíní yẹn ó ti di habitual so èèyàn wà máa ṣe yẹn ṣe nǹkan náà gbogbo ẹ̀ ní ẹ̀ sì wà ń bò mí so ìdínú tí ó fi padà láti ṣe tẹ̀jìdìdù ní ẹ̀yẹn so eléyìí làwọn èèyàn wò tí wọ́n fi ń kọ àwọn àníyàn pé nàwáìtù kọ́kọ́ lẹ́nu so lọ́wọ́ adébí pé ẹlòmíì gan sísọ lẹ́nu ọ̀hún gan èèyàn lè sọ láì jẹ́ pé ẹ̀mí ẹ̀ wà nínú ẹ̀ so èyí tó fi pójú owó náà ni pé kéèyàn ó ṣe pẹ̀lú ẹ̀mí ẹ̀ kó fẹ́ wọnú oorun kó sì wọ oorun eléyìí ló sì ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam torí ààrí gbọ́rí àṣírí kàrí pé anabi sallallahu alayhi wa sallam ó máa ń dákọ àníyàn lẹ́nu wípé mo fẹ́ kírun ìṣá rákà mẹ́rin láti fi jọ́sìn fọ́lọ́hùn <laughs> àwọn ẹlòmíì gan wọ́n lè sọ ọjọ́ lóòjọ́ Tuesday <laughs> Allah musta'an

bí ẹrù ẹ̀ tó ń sìn àti ojú ìlú àti wọn tó ga tó ó sì fi wọn mọ́ta tí ó kí tí ó lè kó òun tó ń já mú ní áfírí náà láti ìlú láti bẹ̀rẹ̀. àdúrà alákọ̀ọ́kọ́ ó ní i ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní lórí istifta ṣé a ó ṣe sókè ni ohun tí ó hàn ó ní pé à ń ṣe jẹ́ẹ́jẹ́ ni. Okay, torí pé ìbáyẹ̀pẹ́ àníbísà sálà máa ń ṣe sókè ni kò sí àǹfààní ìbéèrè Abu Huraira mọ́ torí pé wọ́n ń kírun lẹ́yìn àníbísà sálà wọ́n gbọ́ eléyìí fi hàn pé wọ́n ń ṣe sirriya ní kí ṣe wọn àwọn ọmọ ṣe jáde ìbéèrè kejì ni pé ìdákẹ́ tó ń dákẹ́ yẹn mo rò pé alkunut ni alkunut ni torí pé àwọn náà bá ìrun yẹn dáadáa ní kí ṣe nísàlẹ̀ nìkan tẹ́ dé òkè ọ̀yá ń bí tẹ́ dò ní àwọn ẹlòmíì náà sì tún ṣe ni pé wọ́n ń ṣe àlùkòónù ní gbogbo ìrun àṣùbà wọ́n sì máa ń ṣe ní rákà ẹlẹ́ẹ̀kejì ni síwájú kún tó lọ ṣe sujud bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń claim pé madhab imam malik ò ní wọ́n tẹ̀lé ṣùgbọ́n bó ti wulẹ̀ orí gẹ́gẹ́ bí àwọn àbẹ̀wò ó fi hàn pé mada imam Malik gan kò rí bẹ́ẹ̀ torí pé alkunut àdúrà ni tá máa ń ṣe fún annawazil tí ìdí rẹ̀ bá wá torí pé alkunut ó ní àdúrà tá máa ń ṣe nùrùn láti fi gbàdúrà lórí àwọn kan àbí láti fi ṣàdúrà fún àwọn kan sọ tí bùkátà rẹ̀ bá wáyé ìgbà náà la tí bùbá bí àdúrà yẹn bá sì ti gbà á fi ilẹ̀ gẹ́gẹ́ bí anabi sàlá sàlám ti ṣe tó ṣe fún bí oṣù kan títí ọlọ́run fi gbàdúrà rẹ̀ kó tó di pé ó fi àdúrà náà lẹ̀ tó eléyìí ni ohun tó dáa jù ṣùgbọ́n àfáà ní ohun tí ó wá níbi ọ̀rọ̀ alkunut ní àsìkò ìrun asubhu ó ní pé tulul qiyam èyí pé ìdúró tó gùn torí pé kọ́nẹ́tà òun náà ni kí èyàn ó fara balẹ̀ kó kó kó kó kó dọdú kọ ọlọ́run ọba fún àsìkò tí tọpẹ́ sọmọrò pé tóòlù kìyàmì ẹ ní ohun tí agbàlérò níbi nígbà alqunutu salatu subh wallahu alam nípa ọ̀rọ̀ kọ́sùrù ó ní pé anẹ́bísà sẹ́lẹ̀m tí ó bá fẹ́ rìnrìn àjò nígbàtí kó tó di kó tí ó bá gbé síwájú alé àsìkò àgbọ̀ tí èèyàn bá mọ̀ pé ní àsìkò àlàásìrì yẹn èèyàn ò nílé kò sí aburú láti ṣe jam'u at so jam'u taqdim yẹn tí mo ń sọ ọjọ́ yẹn ni pé èèyàn láti lọ àdúhùr lára síwájú èèyàn tó kí i tí ó fi ṣe déédé pẹ̀lú pé èèyàn kí irun adúr ní ìgbẹ̀yìn àsìkò ẹ̀ èèyàn kí al ní àkọ́kọ́ ẹ̀ so kò sí aburú téèyàn bá kí n lé kó síwájú kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò téèyàn bá sì bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ ó lè ṣe jam'u ta'khir téèyàn ó fi dúr yẹn sílẹ̀ sí ìgbẹ̀yìn àsìkò adúr tó wá kí papọ̀ ní awwal waqt al-asr so bí yẹn ṣe rí yẹn wallahu alim naam wa alaikum salam naam. èèyàn ò lè kírun síwájú àsìkò rẹ̀ ẹni pé síwájú kí àrùn wọ́n ti ẹ̀ sọ pé Àbújá ni Àbújá náà pè ń jọ náà rí tó ẹni tí ó lọ sábùjọ ò lè rí ẹ̀rùn wákà méjì. òun náà ni mo sọ gbogbo ẹni tí ó wá sí jẹ́mù yóò láti ṣe àníyàn kó n fẹ́ ṣe jẹ́mù so yóò akara adhur yóò wá qaddama al-asr ẹni tí ó wá sí jẹ́mù ta'khir. yọ akhara adhur yọ qaddama al'asr ẹni tí ó bá ṣe jam'ul taqdim yọ akhara adhur yọ qaddama al'asr mi ò rọ̀pọ̀rọ̀ iye mi náà náà alìbìsìlám ok. àwàsọ àti ìṣe àlàyé lórí àdìfọ̀ òun a sọ̀rọ̀ rẹ̀ kàn jọjá ṣe àlàyé lẹ́ẹ̀mejì ni so now eh. bóòlù ti fẹ́ mọ́gbà tí ìmọ̀ ń ka fátí àtọ́. ẹ̀ẹ́tọ̀ wallahu alam mi ò mọ́bi tí wọ́n ti rí yẹn tó ohun tó hàn ní pé ìrun tí a bá ń kàkéwò rẹ̀ sókè ìgbà yẹn ni tí imam bá ṣe ghayril maghdubi wala ddallin àwa náà ṣe àmín ṣùgbọ́n ìrun tá ń kà ní sírì kò sí bá a ṣe bẹ́ẹ̀ mọ́gbà tí imam bá ṣe àmín.

so èyàn náà ní àǹfààní àti fati àti súra papọ̀ ní àsìkò ìrun adhur àti as ṣùgbọ́n ìrun magrib àti ṣá àti asub èyàn tẹ̀tí gbọ́ kéwu imam ni nígbà tó bá ṣe ghayrul maghdubi wala ddalin nígbà yẹn èyàn ṣe àmín ṣùgbọ́n adhur wal asr kò sí àǹfààní láti ṣe yẹn torí pé èyàn náà máa ka fati rẹ̀ èyàn náà sì lè ṣe àmín nígbà tó bá ka fatia tán ṣùgbọ́n gbogbo ẹ̀ sírì náà ló máa wá tó kò sí bí a ṣe ṣe ìdájọ́ kéwú gangan nínú òun tá a ṣe ní sírì táwa ṣe ámì ní ní jaharan eléyìí wọn lòdì síra wọn Allahu alim wa ẹ̀ẹ̀kan ah, ẹ̀ẹ̀kan péré náà ni ẹ̀ẹ̀kan péré náà ni ẹ̀ẹ̀kan péré ní dẹ́yìn bá sì ti kàyàn bẹ̀rẹ̀ suratul fatiha. Naam. Ìdákẹ́ rẹ̀ wọ́n ti tó pé ọdún ti ka àdúrà nìkan sáré wọn àlejò já. Ṣé ẹjọ́ àbọ̀wá tó níbi tó wọn tó lè mú ka ilé títí ẹ̀ka nínú. <laughs> àwọn àwọn sùhálù ìfìtìrọ́bí làwọn ilé ìbò tilẹ̀ jẹ́ pé àwa ìfẹ́ dáhùn ru àwọn ìbéèrè bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà àkọ́kọ́ tó wà bẹ́ẹ̀ ni pé àdúrà yẹn gan fún rẹ̀ kí la pe ìdájọ́ rẹ̀ náà súnà ni èèyàn ṣe kò ṣe kò sí tó mú ìrun rẹ̀ so ẹni tí a bá fà síwájú ó ṣàdúà o kò ṣàdúà o tó bá sá ti ka Suratul Fatiha tó ka súra kò sí tí ó mú ìrun wallahu alim tá alhamdulillah wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.